alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́lọ́ ìkẹ́ àti ìgẹ́ ọba fún anábìwa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣẹ́fà nábì wa o àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ ìlọ́kùnrin ìlóbìnrin níjókòó tòní lágbára ọlọ́run ọba a máa sọ nípa mufsidatul ukhuwa àwọn tí máa ń jẹ́ kí ìjọmọ ìyá tí máa ń jí ọ bàjẹ́ àwa tá a jẹ́ lẹ́sìn Islam ọmọ ìyá lọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ńlọ pè wá àìmọye àwọn nẹ́sù nínú alukur'an àti nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n fi ń sọ nípa oore àtàǹfààní àti pàtàkì ìjọmọ ìyá nínú ẹ̀sìn nínú suratu al-Fatih Allah subhanahu wa ta'ala sọ fún abẹ́ wípé innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhwaykum ọlọ́run lẹ́yìn tí ẹjọ́ nígbàgbọ́ òdodo ẹ jẹ́ nǹkan kan tayọ pé ọmọ ìyá ńlẹ̀ jẹ́ tó bá rí bẹ́ẹ̀ gbọ́n mi sí omi òtó èyí tó bá fẹ́ ṣẹlẹ̀ láàrin yín ọlọ́run ni ṣàtúnṣe rẹ̀ àárẹ̀ lẹ́yìn náà suratul fatih ayé ẹlẹ́ẹ̀kẹwàá níbẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala nínú suratul hijr ayé ẹlẹ́ẹ̀kẹtàdínláàdọ́ta forty seven ó ń sọ nípa ìgbádùn èyí tí ó máa bẹ fáwọn màlúùjánà onídẹ̀ra bó tilẹ̀ jẹ́ pé ìgbádùn téèyàn ò fojú rí ni ṣùgbọ́n ìgbádùn ńlá ni ìdẹ̀rùn àtìkẹ́ tó tóbi pọ̀ ni ọlọ́ni wanazana ma fi suduri mingelen ikhwanan ala suriri mutaqabilin ọlọ́ni gbogbo kèéta inú níbí ni ìmọ̀ bínú ọmọnìkejì láìsẹ́ ọlọ́ni àwọn ìwà tí ò dáhùn ayọ́jáde kò nu gbáàyà àwọn màlúùjáná onídẹ̀ra wọ́n wá di tọmọ yá wọ́n wá kọjú síra wọn níbi ibùsùn ètí wọ́n rọ̀gbọ̀kú lé lórí lẹ́ńtọ́ kọjú síra wọn. yẹn ni pé àyà yìí ọlọ́run jẹ́ àmọ̀ wípé ìdẹ̀ra tó tún tóbi oníkọ́jẹ́ wípé ò ní ní inú níbí ni ọmọ ni ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam ò ní ní sínú. kódà nu hadith ètò ọlọ́láfíà àrínú Bukhari àti Muslim òjíṣẹ́ láwọn bá sọ pé sab'atun yudhilluhumullah fi dhillihi yawma la dhilla illa dhillu. àníbi tó bá dijọ́ gbìndé àlùkìyàmẹ́ tí nǹkan tí ó lágbára púpọ̀ tí ó rùn tí ó lágbára kọjá bó ṣe yẹ ẹ̀dọ́ máa làágùn bẹ́ẹ̀ ṣẹ̀rẹ̀ bọ́ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ làágùn rẹ̀ bọ́ọ̀ ni yóò ṣe pọ̀ tó tó bá dijọ́ gbèdà àlùkìyàmà ṣùgbọ́n àwọn èèyàn méje kan bẹ̀ ìran èèyàn méje kan bẹ̀ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó là wọ́n kù ń bi ìlà yílo àti ìpanyín keke tó bá dijọ́ gbèdà àlùkìyàmà nínú àwọn méjèèjì ọ̀hún warujulan tahaba fillah ijtama alayhi wa tafarraqa alayhi àwọn èèyàn méjì kan tó ṣe wípé wọ́n nífẹ̀ẹ́ ara wọn nítorí tọ́lọ́hún wọ́n kó jọ nídìí tọ́lọ́wọ́n bá ìgbà tí wọ́n tàta pínṣẹ̀ náà bóyá ẹnìkan travel wọn ò ríra wọn mọ́ abẹ́nìkan tiẹ̀ kú nínú àwọn méjì wọ́n fọ́n ká wọ́n tàta pínṣẹ̀ lórí wípé tọ́lọ́wọ́n bá náà ni àjọ ń ṣe wọ́n nífẹ̀ẹ́ ara wọn nígbà tí àjọ wà ìgbà wọn ò tún sí mọ́ wọ́n tún nífẹ̀ẹ́ ara wọn bákan náà. nínú hadith al-Qudusi Ọlọ́hun bá subhanahu wa ta'ala sọ wípé. المتحابون في jalali لهم منابر من نور يغبطهم النبيون والشهداء. wash-shuhada ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá máa ń nífẹ̀ẹ́ ara wọn nítorí títóbi tèmi ọlọ́run ọba nìkan ṣoṣo nítorí wọn fi pọ́n ọ lẹ́ni pé tó bá ti jọ́ ọ̀gbìn dàlù kíámà pépélé kan mímbàrí kan ọlọ́run ní òun ó pèsè rẹ̀ fún wọn tó bá ti jọ́ ọ̀gbìn dàlù kíámà mímbàrí minor ọlọ́run dá láti bí ìmọ̀lẹ́ níbi pèpele tọ́lọ́n bá gbé agùn yìí yàgùnbí tó hùmọ̀ nàbí yóò náà wà ṣùwádà gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kúkú ṣẹ̀yídé gbogbo wọn ni wọ́n máa tàmá wípé ah àga ńlá tọ́lọ́n fa àwọn èèyàn yìí sí káwa náà tiẹ̀ sì wá ń bẹ̀ káwa náà tiẹ̀ sì wá ń bẹ̀ àdìfì yìí Imam Ahmadu ńlọgbà wá àdìsí tọ́lá láàfin ni nínú àdìfì lè kó ló sì mí ọlọ́run hakot mahabbati lil mutawasilina fiya ọlọ́run ní kóun ó nífẹ̀ẹ́ àwọn tó ṣe wípé wọ́n ń bára wọn ṣe wọ́n ń dara wọn pọ̀ nítorí tòun ọlọ́run ọba kóun ó nífẹ̀ẹ́ wọn ọlọ́run ti dọ̀rọ̀ yẹn fún wọn ọlọ́run ọba àníṣe hakot mahabbati lil mutanasihina fiya àwọn tí a máa ń ṣe wáàsí tí wọ́n ń bára wọn sọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n ń gbára wọn níyànjú láàrin ara wọn ọlọ́run ní kóun ó nífẹ̀ẹ́ wọn sẹ́ẹ́ ó ti dọ̀ràn yẹn fún wọn lọ́wọ́ bá wàhákọ́tì mahabati lil mutazawirina fiya a ní gbogbo àwọn tó ṣe pé wọ́n máa ń ṣe àbẹ̀wò ara wọn nítorí tí wọ́n lọ́wọ́ bá nìkan ṣoṣo ọlọ́run ní kó ó nífẹ̀ẹ́ wọn ó ti dọ̀ràn yẹn fún wọn lọ́wọ́ bá wàhákọ́tì mahabati lil mutabadhilina fiya a ní gbogbo àwọn tó ṣe pé wọ́n ń náwó fúnra wọn nítorí tí wọ́n ahmadu ńlọgba hadithi yìí wá nínú sahih muslim abu rera tún gba àdìfì mi wà ń bẹ̀ wọ́n ní arákùnrin kan zaaro akhanlawo fi kọ́lìyà ó lọ ṣe àbẹ̀wò ọmọ ìyá rẹ̀ kan ní lábúlé níletò kan fàálsàlọ́lá subhanahu wa ta'ala malakan minal malayika ti fi madarajati lójú ọ̀nà bíi tí ó gbà kọjá ọlọ́run ti wá fi malayika kan ó ti fi sójú ọ̀nà náà ọwọ́ aláwòrán èèyàn malayika yìí ó arákùnrin yẹn lójú ọ̀nà ó wá ń bilẹ̀ rẹ̀ wípé níbo lọ ń lọ o kọ́ọ́l orí ìdò àkànlé fìhádé lọ́kọ́ríà ó wá ń dá màláìka lóhùn wípé à ọmọ ìyá mi nú ẹ̀sìn kan tí ń bẹ nù létò yìí òní mo wá ṣe àbẹ̀wò rẹ̀ màláìka tó wá láwòrán yẹn ó wá ń bi arákùnrin wípé alaka aleyhi min ni'matin tarubu aleyhi bóyá o nǹkan kan tó fi sí tó wá gbà lọ́wọ́ rẹ̀ bá torí ẹ̀ ló fi wá kọ́ ọ́ lálá o kò rí bẹ́ẹ̀ o gẹ̀rọ àní ahbabtuhu fillah bó yẹ ni pé mo kàn nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́wọ́n ba ní tí mi wá ṣe àbẹ̀wò rẹ̀ nù. màláíkà wa ń sọ fún mi pé fa inni rasulullahi ilayk bi anna Allah qad ahabbak kama ahbabtahu ọlọ́ni kí n fún ọ nírò wípé bó o ṣe nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ tó o torí ẹ̀ tó o fi lé fọ̀nà farafẹ́ bí fi mọ̀lẹ́bí tó o fi hàn lẹ̀ tó wá wá tó o kó òun lò rẹ̀ tó wá ṣe àbẹ̀wò rẹ̀ torí nífẹ̀ẹ́ rẹ̀ ni ọlọ́ni kí n máa sọ fún ọ pé òun ọlọ́run ba, òun nífẹ̀ẹ́ ìwọ náà lọ́ọ́lọ́ọ́lọ́ báyìí o ẹni lọ́run bá sì nífẹ̀ẹ́ onítọ̀hún ti sori láyé àti lálùkì àmọ́ ọlọ́run ọba o ṣíálẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọba. àfàwà Muhammad ibn al-Munkadir kọ́lọ̀ nkọ́ba ní kẹ́ ìgbà tí wọ́n bí léèrè wípé má bá kìyàmí ladà ti fi hàdí làyà nínú sẹ̀mítọ́ wáyé àwọn nǹkan wo ló ti ẹ̀rọ wípé ó ti ẹ̀ sẹ́kù nínú àwọn nǹkan tá a lè pè ládùn nínú sẹ̀mí ayé èyí tá a wà ń bẹ́yìí gbàtí ọ̀dà wọn lóhùn ó ní iltikọ́wò lè ikhwan wà ìdẹ́kọ́wò sururi alayhim ìtọ́sẹ́kù nígbàdùn ilé ayé òun náà ni kéèyàn máa bá wọn ọmọ ayé yàn kéèyàn máa bá wọn pàdé yàtọ̀ sí pọ̀ bá wọn pàdé wà ìdẹ́kọ́wò sururi alayhim kọ́ máa wá gbé ìdùnnú kọ́ máa gbé sínú ẹ̀mí wọn gbogbo ntí ọ̀jẹ̀ kí ni wọ́n máa dùn pátá kọ́ máa ṣe fún wọn bí wọ́n lọ́ọ́ máa nẹ́fọ́ dáadáa kan máa ṣe fún wọn ni tínú wọn máa dùn tí wọn ò fi ní ìbànújẹ́ oní tó kù nínú gbádùn nínú sẹ̀mí ayé nu. afaawo alhassan albasiri kọlọ̀nkọba nìkẹ́ baba baba ní ikhwanuna ahabu ilayna min ahlina àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn a nífẹ̀ẹ́ wọn púpọ̀ jà wọ́n tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa lọ bó ló sì jẹ́ baba baba ní ikhwanuna yudhakiruna bil akhirah àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa rán wa létí nípa ọjọ́ gbẹdàlùkìá mọ́ nípa nù sàárè iṣẹ́ rẹ̀ wo láṣe tí òkùnkùn nù sàárè tí ó fi di ìmọ́lẹ̀ iṣẹ́ rẹ̀ wo ńláṣe tá a fi ní wọná lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ àwọn tí wọ́n jọmọ̀ ìyá wa ní máa ń ṣe àlàyé eléyìí fún wa wa ahluna ẹ wà ara àwọn mọ̀lẹ́bí wa àwọn tí wọ́n jẹ́ ará ilé wa yudhakirunana bidunya wọ́n kàn máa ń sọ fún wa nípa ayé à tí wọn náà ní igun mọ́tò ni tí wọn ní kọ́lé ni sílẹ̀ ọkàn lọ́fẹ́ kọ́ ni ìgbà àwo oní tí wọ́n máa ń ràn wá létí nù àáfà Ibn Kathir kọ́lọ̀ ń kọ́ bá nìkẹ́ wọn àwọn ní à sọ ọ̀rọ̀ yìí nínú tírà wọn èyí ń jẹ́ alibidaya wa nihaya afáwa Sufyanu Thawri wọ́n bi léèrè wípé mama wùlẹ̀ aish kí gangan ní tá a lè pè ní omi tó dáa tíyàn lè máa mu nínú ìṣẹ̀mí ètò àwọ̀ yìí ti dáhùn lónìí pé lè kọ́ òlè ikhwan kíyàn bá wọn mọ̀ yéèyàn kíyàn bá wọn pàdé ó yí oní pọ̀ ó dùn ju omi lọ yẹn ni pé tábà máa gba àwọn tá a kà á lẹ̀ yìí àti rọ̀rọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ń sọ ní pàtàkì ìjọ́mọ̀ ìyá nínú ẹ̀sìn àdìtà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ nípa ẹ̀san tí ń bẹ níbi ìjọ́mọ̀ ìyá nínú ẹ̀sìn kó o ṣe dáadáa sọ́mọ ìyá rẹ nínú ẹ̀sìn lẹ́yìn tábà tí a gbọ́ ògbó eléyìí tán ó yẹ ká wá mọ àwọn nǹkan wo òun ló lè ba ìjọ́mọ̀ ìyá nínú ẹ̀sìn àwọn nǹkan wo ló lè bàjẹ́ ọ̀rẹ́ rẹ nǹkan wo ló lè sọ di ọ̀tá fún ọ lójijì lójú ẹsẹ̀ láàrin kádìdó kálà ó yẹ ká mọ̀ àròftò sàrọ̀ làálì sàrì mo máa burú kí ẹsẹ̀ nítorí pé mo fẹ́ sàbúrú ṣùgbọ́n kí n lè bá a jìnnà sí ni. nǹkan alákọ̀ọ́kọ́ lára tí máa ń jẹ́ kí ọ̀tá ọ̀rẹ́ kó di ọ̀tá nǹkan alákọ̀ọ́kọ́ ni àtọ́mọ̀ọ́ bí máa fi àìdè ẹ̀họ́ níkà kó sàjẹ́ pé n ọ̀sàmọ̀ tàmà bó ló ṣe gbà owó owó owó owó sáà bùkátà rẹ o ti fẹ́ẹ́ fi pa ọ̀rẹ́ rẹ. eléyìí náà wọ́n jẹ́ kan náà àwọn tó ṣe wípé ẹ máa ń sọ ọ̀rẹ́ di ọ̀tá a máa jẹ́ kí ọmọ ìyá kó di ọ̀tá kọ́lọ́mù bá kó sànù wa. àṣé ìdí abájọ ni tí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam tó fi sọ fáánù hadith wípé izhad fi dunya yuhibbukallah ráyé sá gbójúkò ń bi ti bẹ́ẹ̀ ńlẹ̀ ayé nígbàdùn gbójúkúrò ń bẹ̀ ráyé sá tó bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala yóò nífẹ̀ẹ́ rẹ̀ wazihad tún wá gbójúkò níbi tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn yuhibbuka nas òun yóò nífẹ̀ẹ́ rẹ̀ yẹn ni pé má máa béèrè lọ́wọ́ ọ̀tá rẹ má má máa béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ má má sọ̀rọ̀ rẹ di liability fún ọ̀rẹ́ rẹ tẹ́gbẹ́ gbogbo bùkátà tiẹ̀ láyé tiẹ̀ pátá ọ̀rẹ́ rẹ yọ bọ̀bọ̀ ọmọ rẹ fẹ́ lọlé ọkọ ọ̀rẹ́ rẹ náà lọ bá wọn náà fẹ́ ṣègbéyàwó ọ̀fẹ́ ṣe súnà ọmọ ọ̀rẹ́ rẹ náà lọ sáà ń kópa sítorí tí ẹnìkan lè wáyé ni ọlọ́run bá nìkan lọ́ba nìkan tó ṣe pé a lè sú lọ́ba tó ṣe pé a máa kànlẹ̀kùn rẹ̀ ní gbogbo ọgbà tínú rẹ̀ sì máa dùn ṣùgbọ́n èèyàn ìjẹta gbé bùkátà wà ọbọ̀ bíyà rẹ̀ àná òní náà tún wá àà ntí ọ̀sọ̀ fún ọ ni wípé wọ́n ń olówó kì sáyé tiẹ̀ nìkan ni mo wá láti pàṣẹ bẹ́ẹ̀ ọ̀rẹ́ yóò di ọ̀tá sọkọlọ ọba kọjọ kọ sànù wa yẹn ni pé ọ̀rẹ́ rẹ wọ́n jẹ́jẹ́ wípé ọkà máa bá a sọ̀rẹ́ torí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ torí kò lè bá àgbà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n máa bá a sọ̀rẹ́ nítorí tọ́lọ́wọ́n ọba nìkan ṣoṣo àwọn àsìkò wa máa ń bẹ o léyìí tó ṣe pé ilẹ̀ ọ lọ yìí o bílẹ̀ bá lọ yìí kàn lọ sọ́dọ̀ rẹ̀ kọ́ dọ́ ọ nímọ̀ràn ni má sọ pé kọ́ bá ọ bí àbùkátà rẹ̀ mo sáré pé ọ̀rẹ́ dáadáa ni tọ́mọ ti ń ṣe torí ẹ̀ pé òní ọ̀wá wò wípé yàtọ̀ sí kí n dọ́rẹ̀ mi nímọ̀ràn ó yẹ kí n tún fowó báyìí àbí nǹkan báyìí kí n fi ṣe ìkúnlọ́wọ́ fún un lórí ìṣòro ètò wà nínú rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam ẹni tó lẹ́kọ̀ọ́ láà púpọ̀ ni tó ń ti bẹ́ẹ̀ náà Ọlọ́run bá tún sọ fún Ànábì wípé la tamudanna aynaik ila ma mata'na bihi azwajan minhum zahratal hayati dunya Ọlọ́run ní Ọlọ́run Muhammad sallallahu alaihi wasallam yọ̀dọ̀ yín dé ayé lónìí rànran ètí mẹ́lọ́dọ̀ àwọn èèyàn má wo bẹ́ẹ̀ o má kọ̀ bí ara sí o má béèrè bùkátà rẹ lọ́wọ́ ẹ̀dá kankan ọ̀dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ẹni kọ́ wá ìbíyà bùkátà rẹ ọ̀dọ̀ Ọlọ́hun nìkan ni kọ́ wá sí. wa rizqu rabbika khayrun wa abqa torí pé ní tìǹbẹ̀ lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ní àrísìkì léṣe ń pa lówó ní dúkìá ní gbogbo nǹkan pátápátá à ń ló lóore ju torí pé ní ó sì máa ṣẹ́kù lọ gbére àrèlè ní Suratu Taha àyà one thirty one yẹn ni pé nǹkan àkọ́kọ́ nínú àwọn nǹkan tó ṣe wípé ẹ máa ń ba ọ̀rẹ́ jẹ́ tọ́rẹ́ ti fi máa ń di ọ̀tá oníkọ́ pé bùkátà rẹ ọrùn ọ̀rẹ́ rẹ nìkan lọ́sàmà kò sí sójú etí ẹ̀ tí ọ ní sọ̀rọ̀dàkùn ẹ̀já kíyè sára ọ kọ́lọ́mù bá kójú ọkọ sànù ẹnìkọ̀ọ̀kan wa yẹni pé ọ̀rẹ́ rẹ kò sí ní tó burú kò sí mo pé lọ́la ẹ̀dá ò wà kìtì ọ̀ má bà mùsíbà a máa ṣẹlẹ̀ síyàn láwọn àsìkò míì tó bá wá ṣẹlẹ̀ báwọn má wá wípé kọ́bọ̀ tán bùkátà rẹ ṣùgbọ́n tí kò sọ fún ni pé kọ́dọ̀ onímọ̀ràn bóun gẹ́gẹ́ bá jẹ́ ní tó wúlò tó jẹ́ ọ̀rẹ́ rẹ fúnra rẹ̀ òní ọ̀wà tó ṣe wípé yóò fi ṣe ìkúnlọ́wọ́ fún ọ tí ó fi ràn ọ́ lọ́wọ́ kó nu àjálù ètò ọ̀wà nínú rẹ̀ ẹ wo àwọn ẹni ìṣáájú ní pàtàkì jùlọ àwọn ansọ́ọ̀rù ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ nípa wọn nínú suratul hashiri ayé ẹlẹ́ẹ̀kẹsàn-án bẹ́ẹ̀ wípé walladhina tabawwa'u ad-dara wal iman min qablihim yuhibbuna man hajara ilayhim wala yajiduna fi sudurihim hajatan mimma utu wa yu'thiruna ala anfusihim walaw kana bihim khasasa ọlọ́ni walladhina tabawwa'u ad-dara wal iman min qablihim àwọn ansar àwọn ará madina àwọn tó ṣe wípé wọ́n ti pèsè léèlẹ̀ káwọn muhajirun kó tó di pé wọ́n wà bá wọn wọ́n ti nígbàgbọ́ sọ́lọ́wọ́n ba wọ́n ti ní ilẹ̀ kó tó di pé àwọn muhajirun kó tó di pé wọ́n wà bá wọn. àwọn ansọ́rù táwa ń sọ nípa wọn yìí yuhibbuna man hajara ilayhim wọ́n máa nífẹ̀ẹ́ àwọn muhajirun púpọ̀ wọ́n nífẹ̀ẹ́ àwọn tó ṣe pé wọ́n fi lé farafọ̀ nàfẹ́ bí wọ́n fi lẹ̀ nítorí tọ́lọ́wọ́n ba wọ́n gbé ẹ̀sìn wọn sá wá sí Madina wọ́n nífẹ̀ẹ́ àwọn tí wọ́n gbẹ́sìn wọn sá wá bá wọn wọ́n nífẹ̀ẹ́ wọn púpọ̀ ọlọ́run ní wala yajiduna fi suduri hajatan mimma utu àwọn àsìkò mi bẹ tí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam tó ṣe pé yóò pín nǹkan láàrin àwọn muhajirun nìkan tí ò ní fáwọn ansor tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n èsì kìí ta wọn. wọ́n èbínú sáwọn ansor látàrí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó dá wọn fún ní nǹkan tí ò fún àwọn. yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa àwọn tá a pè ní ansor yìí wọn a máa gbọ́lá fọmọnìkejì wọn wọn a máa gbọ́lá fáwọn tí wọn wá láti Mẹ́kà àbí láwọn lómi tí wọn ti ṣe hijira wá sílùú Madina wọn a máa gbọ́lá fún wọn lórí ẹ̀mí ara wọn. ìtumọ̀ gbọ́lá fún ni wípé wọn ò kọ́ kébi ọ́ pa wọn ṣùgbọ́n kébi ọ́ má pa wọn tí wọn bá wọn lálejò wọn ò kọ́ kíyọ̀ já wọn ṣùgbọ́n kíyọ̀ sá máa jẹ ẹ̀ńtọ́ wa bá wọn lálejò. àáyà ọmọ ní ìdí kàwátà kan tí èso kalẹ̀ arákùnrin kan ó wá bá nàbí lálejò ànábì wàá ránṣẹ́ sáwọn ìyàwó rẹ̀ pé tọ́ bọ́wọ́ ni sóúnjẹ ń bẹ́ ń lé tá a lè fi gbàlejò bí gbogbo àwọn ìyàwó jọ́nà ni a sọ pé tọ́ ìrì òjìṣẹ́ lọ́hùn bó o ṣe fi wálẹ̀ kó o tó jáde bẹ́ẹ̀ náà làwọ̀ kò sóúnjẹ o ànábì wàá dojú kọ èèyàn pé ǹjẹ́ mọ́rẹ́ ní tí ó ń gba mi sọ́dọ̀ lálẹ́ tí arákùnrin kan náà wà ń sọ̀rọ̀ ó lóun òun ó ṣe bẹ́ẹ̀ ìrè òjìṣẹ́ lọ́m lálejò bá tẹ̀lé nígbà tí wọ́n délé ó bá lọ báyàwó rẹ̀ pétọ́ ìrẹ́ ìyàwó mi ẹ̀ ń torí lẹ́yìn mi àlejò ànábì ni o bóun ni kí ni ó jẹ sáà lóúnjẹ ńlẹ́ bí ìyàwó ní oúnjẹ tí ń bẹ oúnjẹ táwọn ọmọ ọwọ́ jẹ nìkan lóúnjẹ tí ń bẹ ńlẹ́ ó ló ti da ti gbà ntọ́sẹ̀lẹ̀ ni wípé oúnjẹ táwọn ọmọ jẹun ńlá wá nǹkan kan kó o fi tún án lójú kí wọ́n fi sùn lọ lọ́ba ṣe bẹ́ẹ̀ ń tọ̀tọ̀ àwọn bá sùn ńgbọ̀ ya wọ́n bá gbóúnjẹ fàlejò wọ́n taná sọ́dọ̀ àlejò ọ̀dọ́ tiwọn wọ́n paná bẹ̀ wọ́n wà ń jẹnu bí ìgbà pé wọ́n ń jẹun àlejò sì jẹ ó mu oúnjẹ tó yẹ kí gbogbo ilé ọjẹ àlejò nìkan ọjẹ ti lè mọ nígbà òdìjọ́ kejì àyà wa sọ̀kalẹ̀ na àlà ànfúsìhìm wọlé òkànnà bíi mọ̀kàsọ́sọ̀ oúnjẹ tó yẹ kárakọrin àtòun àti ẹwà àtàwọn tó onìkan ni a gbé fún àlejò láti jẹ níta fẹ́ lò láàrin ni wípé ẹ̀dá máa bùkátà láwọn àsìkò kan mùsíbà kan àbọ̀ mi ó lè ṣẹlẹ̀ síyàn lásìkò kan àbẹ́ àsìkò mi tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ má lọ kó bùkátà rẹ bá ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ sọ fún pé kọ́gbọ̀ nímọ̀ràn ni tóun náà bá wá jẹ́ ọ̀rẹ́ gidi òní ọ̀wá wò pé kò yẹ kó máa nímọ̀ràn nìkan ó kóun ò tún fi dáadáa míì ó kóun ò fi tì í lẹ́gbẹ̀ẹ́ kó náà bá kọ́ mọ̀ jọ́ kọ́mọ̀ sànú wá. lára àwọn nǹkan tí ó lè ba ọ̀rẹ́ jẹ́ tí ọ̀rẹ́ tí ó fi di ọ̀tá tọ́lẹ̀ méjì tí wọ́n ṣe dáadáa síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi dẹ́n tó ṣe wípé wọ́n ṣe dáadáa síra wọn mọ́ ó ní àlùmáàsì gbogbo bàtọ́ ọba ti ń kọ́tọ́ lọ́hùn tó ń ta kété sásì ọlọ́hùn tó ń dá àwọn ẹ̀ṣẹ̀ kọ́ngbẹ́kọ́ngbẹ́ níkọ̀kọ̀ ni àbí ní gbangba àwọn ọ̀rẹ́ rẹ ò ní nífẹ̀ẹ́ rẹ mọ́ látàrí wípé okùn ìbáṣepọ̀ tí ń bẹ láàrin rẹ ọlọ́run ó ti já ìbáṣepọ̀ tí ń bẹ láàrin wa àtìyẹn náà òun náà gbọ́dọ̀ já ni yẹn ni pé gbogbo àtọ́ bá ti ń dọ̀ yá àtọ̀ heart àwọn tẹ́ kó fi tẹ̀lá sí ọlọ́run àwọn tẹ́ kó fi ojú rí ọlọ́run gbogbo àtọ́ bá ti lé ń jìnnà sí i ọkàn rí wípé àwọn ọ̀rẹ́ rẹ wọ́n padà ní tó ṣe wípé wọn ò ní nífẹ̀ẹ́ rẹ mọ́ni nínú hadith òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé walladhi nafsu muhammadin biyadihi máa tàwáàdà ìthnani òjíṣẹ́ láwọn bá sallallahu alaihi wasallam sọ wípé mo fọlọ́wọ́n bá tẹ́mi mi ń bẹ láwọ̀ rẹ̀ mi búra pé èèyàn méjì kan wọn ò ní máa bára wọn ṣọ̀rẹ́ fayufarraqu baynahuma illa bidhanbin kó wá di wípé ọ̀rẹ́ méjèèjì wọn wà á tàtàpínsẹ̀ wọn ò ní gbọ́ra wọn yé mọ́ yóò di máa ṣe tiẹ́ kí n ṣe tèmi kò sí ní tí ó bí ju pé ẹ̀ṣẹ̀ tẹ́nìkan nù wọn tó dá òní yóò fà ó Imam Ahmadu òní wọn gba hadith wa wọn fẹ́ kọ́ gbọ́ hadith yẹn lẹ́ẹ̀kan sí walladhi nafsu Muhammadin biyadi ma tawada ithnani fayufarraqu baynahuma illa bidhanbin yuhdithuhu ahadun lọ kọ́ sínú ilé kọ́ sára ògiri ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo àtọ́rẹ̀ méjì tí wọ́n bẹ́ ilé wa ọ̀rẹ́ wọn yóò máa lọ bẹ́ẹ̀ o léyìí tó ṣe pé wọn à ní tàtà pínṣẹ̀ ṣé tiẹ̀ kí n ṣe tèmi ọ̀tá kò ní bẹ́ sílẹ̀ láàrin wọn lóògbà tẹ́nìkan nu ọba tí ì dá ẹ̀ṣẹ̀ ni o bẹ́ẹ̀ nìkan nu ọba tí ilé wa dẹ́ṣẹ̀ báyìí òpin yóò padà dé ni láàrin wọn Imam Ahmadu àwọn ni àgbà hadith yìí àwọn ni àgbà wa lára àwọn ẹ̀ṣẹ̀ èyí tó ṣe wípé ó lè fa kí ìjọmọ̀ ìyá kó di ìbára ẹni ṣọ̀tá níbi òwò ṣíṣe gbogbo àtọ́ bá ti lè ń parọ́ fọ́mọnìkejì rẹ̀ ẹ̀yin méjì ńlẹ́jọ́ dá ilé iṣẹ́ sílẹ̀ ẹ̀yin méjì lẹ́jọ́ ń ta ọjà láàrin ara yín ẹ̀ ń da èrè pọ̀ láàrin ara yín gbogbo àtọ́ bá ti lè ń parọ́ fún kejì rẹ̀ tó sòótọ́ ò ti ń dẹ́ṣẹ̀ nù ìbùkún ọlọ́run tó yẹ kó máa bẹ níbi títà rírà yín ọlọ́run bọ́ yọ kúrò ń bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹ̀ tún padà jà náà ni baba Ibn al-Qayyim kọ́lọ́nkọ́ bá baba bàbá ní min àtàrí almasiyati wàhṣẹtùn yajiduha alàánsì máa ikhwani lára burú etí ń bẹ níbi ẹ̀ṣẹ̀ ìmà kọtọlọ́n lára àwọn aburú tí ó máa ti bẹ̀ jáde ni wípé gbogbo àwọn ọ̀rẹ́ tí a ń bọ́ rìn wọ́n dẹ̀yẹ sí ọ wọn ò ní bọ́ ọ ṣe mọ́ yẹn ni wípé lára àwọn nǹkan tí máa ń kí ọ̀rẹ́ méjì kí wọ́n padà di ọ̀tá láàrin ara wọn òní kéèyàn máa dá ẹ̀ṣẹ̀ ńlọ́wà lára iná bákan náà ni pé adamuli iltizam bil adabi shari'iyyati fil hadith ṣẹ̀ríà gbé àwọn ìlànà kan kalẹ̀ fún wa ó fún aláwọn ẹ̀kọ́ yáàyè kan léyìí tó ṣe pé ó yẹ ká máa lo àwọn ẹ̀kọ́ yìí ní gbogbo bàtà bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ pátápátá tó o bá ti lè máa wá ṣàkíyèsí àwọn ìlànà tí ṣẹ̀ríà gbé kalẹ̀ léyìí tá a fi máa ń bára èèyàn sọ̀rọ̀ léyìí tá a máa ń lò tá a bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tó o bá ti lè máa ṣàmúlò rẹ̀ ọ̀rẹ́ rẹ tẹ́ ẹjọ́jọ́ rẹ̀ yóò padà di ọ̀tá fún ọ nígbẹ̀yìngbẹ̀yìn ni o lára àwọn ìlànà tí sẹ́rí àtọ́lá kalẹ̀ ni pé ikhtiyar àtọ́ ibil kalam ògbà tó bá fẹ́ bá ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ ó jùlọ ni ẹgbẹ́lẹ́jọ jẹ́ ni lóògbà tó bá ti jẹ́ pé ọ̀rẹ́ rẹ ni àwọn ọ̀rọ̀ tó dá tó dùn mọ̀rìn mọ̀rìn oní afẹ́ kọ́ ọ sí ẹ̀sà rẹ ní ògbà tó bá fẹ́ bá ọmọ ìyá rẹ sọ̀rọ̀ nínú ayé alukur'an nínú suratul isra ayé ẹlẹ́ẹ̀kẹtàléláàdọ́ta ọlọ́ni wa kulli ibadi yaqulu allati inna ash-shaytana inna ash-shaytana yanzagu baynahum inna ash-shaytana kana lil-insani aduwwan mubina. ọlọ́ni rẹ̀ jù sẹ́lá Muhammad bá ń sọ fáwọn ẹrú sí mi àwọn múmìnì àwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin bá ń sọ fún wọn wípé yaqulu lati ya hasan gbogbo àti ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ pátápátá láàrin àwùjọ ni ó fẹ́ parí ìjà ni ó gbogbo bí tó ti fẹ́ sọ̀rọ̀ tàbára sọ ntọ́ ntọ́ fẹ́ wíjà lẹ́nu ṣàkíyèsí rẹ̀ dáadáa rí pọ̀rọ̀ tó dáa ńlọ ń sọ jáde lẹ́nu torí pé ṣàìtàn àwọn Yorùbá ní nǹkan tí ò tó nǹkan lè ṣù máa ṣù nǹkan ṣùṣù lè ṣù máa ṣù ẹni pé ògbà tó bá ti fẹ́ sọ̀rọ̀ yí ọ̀rọ̀ tó fẹ́ sàn wò sẹ́mi bá sọ orú ẹ̀sìn ọ̀sẹ̀ náà rí ó dùn sí sóò ní bara jẹ́ kó tó di pọ́ sọ sáwọn tí ń jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú hadith al-kalimatu tayyibatu sadaqa gbogbo àtìyàn bá ti ń sọ̀rọ̀ tó dáa jáde lẹ́nu bí ìgbà pé ṣe sàárà onílàdà tí wọ́n kọ́ lẹ̀ fún un. lára àwọn ìlànà ìṣẹ̀rí àtọ̀tún gbé kalẹ̀ tí yẹn bá fẹ́ sọ̀rọ̀ láàrin àwùjọ àbọ̀nbáwọn èèyàn sọ̀rọ̀ ni pé half the south májèǹtó sọ pé ó máa pariwo tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ rẹ òun rẹ ńlẹ̀ Allahu subhanahu wa ta'ala sọ pé wagdud min sautik inna ankara aswat la sautul hamir tó bá ń báwọn èèyàn sọ̀rọ̀ òun rẹ rẹ lẹ̀ yóò wà níwọ̀ntúnwọ̀nsì má kéé má sì jọ lọ lẹ̀ jù tẹ́bí pé àwọn sọ pé hàn hàn nǹkan wí yóò wà níwọ̀ntúnwọ̀nsì wàá má pariwo torí pé ètò burẹ́wà jùlọ ní gbogbo ohun olóhùn kẹ́tẹ́kẹ́tẹ́ hmm, gbọ̀ntọ́ lọ́wọ́ bá tó fi wé yẹn ni pé lọ lẹ́kọ̀ọ́ nípa bó o là á ṣe báyàn sọ̀rọ̀ Abdullahi ibn Amr kọ́lọ̀ ń kó níyọnu sí i ó ń sọ nípa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nípa bí ṣe máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ìṣesí anabi sallallahu alayhi wa sallam ó ní lam yakun fahishan wala mutafahishan anabi ìṣẹ́ntọ́rọ̀ bú máa jáde wọ̀lámùtà fàáyìṣàn kìí sì máa máa kọ́ ajẹ́ pé àmọ́ màmá ni mi sọ̀rọ̀ ọbú jáde lẹ́nu apàjámásẹ̀ ni mí à bẹ̀rù ọlọ́wọ́n ba kọ́ sí ànábì sallallahu alayhi wa sallam lára ẹ̀kọ́ ọ̀bánisọ̀rọ̀ ni pé al-isga lil mutahadifi ẹni tí ń sọ̀rọ̀ yọ parí ọ̀rọ̀ tiẹ̀ tán ìgbà tí ń sọ̀rọ̀ tẹ́tí kọ́ gbọ́n tó fẹ́ wí sí fọ́kàn síbi ọ̀rọ̀ tí ń sọ àmì àwọn ọ̀rọ̀ tójú bá ń lọ tá a ti gbọ́ àmì àwọn wáàsí tá a ti gbọ́ tá a ti ń lọ à ìkànnì àwọn ẹni ṣáájú tí wọ́n jẹ́ ni rẹ afa wa àtọ́ bàbá wa àdáàbí wọ́n mọ̀rọ̀ yìí wá nínú síyàrò àlámì nùbàlà nígbà tí wọ́n sọ nípa afa wa àtọ́ wọ́n ní afa wa àtọ́ sọ pé inna rajula la yuhadithuni bil hadith yaani min hadith nabi sallallahu alayhi wa sallam ẹlòmíì lè má dìfì kan wá tí ó sì pé kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam tí ó má dìfì wá àdéhìsì tó sì fẹ́ sọ yìí kó tó di pé yóò wí àwọn ti mà ṣùgbọ́n táwọn bá ti gbọ́ pé ànábì sọ báyìí o àwọn ọ̀yà farabalẹ̀ àwọn máa gbọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn tiẹ̀ ti mà kódà àdìfihàn àrífòwò kọ́bìlà ń tẹ̀lé òmò bí a kì í ariwo tó bi làwọn ti gbọ́ àdìfihàn ṣùgbọ́n fàyàmílò ni husnul adabi alal istimaa ilay ṣùgbọ́n àwọn ìlànà àwọn ẹ̀kọ́ yáàyì nípa bá a ṣe máa ń bára ẹni sọ̀rọ̀ tí sẹ́rí àtó ti là kalẹ̀ ìní ọ̀wà máwọn táwọn ọ̀wà tẹ́tí táwọn ọ̀farabalẹ̀ tí èè sọ̀rọ̀ rẹ̀ tán látòkè tè délẹ̀ ojúṣe láwọn bá sallallahu alayhi wa sallam sáà kan náà tán ni. ìkànnì àwọn kẹfìrí tí wọn lágbára pọ̀ ìyẹn àwọn tó bá tó bọ́nà àbí rọ̀bìyà ó ń anabi sì farabalẹ̀ ó tẹ́tí gbogbo ó tẹ́tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó fẹ́ sọ tán látòkè tẹ́ ẹ délẹ̀ kódà ń gbó tún sọ̀rọ̀ tán anabi wa sọ fún mi pé bóò ni ya abali walid alifarọ́ta so ti parí ọ̀rọ̀ rẹ bí ó lóun ti parí rẹ anabi wa sọ fún pé alhan isma ní ìsìn wa máa gbọ́ láti tó máa ń jẹ́ kí ọ̀rẹ́ ó di ọ̀tá ó ní àwàdàkáwàdà àwàdà àríyànjiyàn kéèyàn mẹ́tọ́ wà kí èmi jẹ́ ọmọ wa dá bára wọn sọ̀rọ̀ láì jẹ́ kẹ́nìkẹta láì jẹ́ ọgbọ́ sí i àwọn eléyìí náà ó tún lálàyé tí eléyìí tọ́pọ̀ ṣùgbọ́n látàrí pé bí àsìkò bí ó ṣe gbà wá ma lónìí náà pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá tó bá tún di ní ìjókòó míì á tún máa tẹ̀ sí iwájú kọ́lọ́wọ́ bá kó sọ wa kó kọ́ wa máa ṣe Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar